word says, Where two or three are gathered in your name, there you are in their midst. We thank you because as we are gathered this morning, you are here, and to you we return all the glory, all the praise, all the worship and adoration. Thank you, Father, for being with us. Thank you, Lord, because we know that you are going to teach us your word this morning. Thank you, Holy Spirit, because you are going to grant us understanding. Thank you, Holy Spirit, because our ears of understanding are opened. Father, we exalt your holy name. We say, Lord, that as we go in the service, that you take all the glory in the name of Jesus. Amen. Amen. I just look fẹ́ kí a sọ fún ẹnì kejì wa ni tó jókòó sí ẹ̀gbẹ́ wa pé ẹ káàárọ̀ o. ok bá a dẹ̀ ṣe ń sọ fún wọn pé kán káàárọ̀ yẹn bá mi rán wọn létí pé kán pa aago wọn kàn sàfẹ́ ìdíwọ́ kankan tó bá yẹ pé wọ́n ti gbàgbé. ok um, a máa ma tẹ̀síwájú nínú. No ẹ̀kọ́ tí a ti bẹ̀rẹ̀ fún bí ọ̀sẹ̀ mẹ́rin sẹ́yìn tí ó jẹ́ sísọ ìpè àti yíyan wa di dídájú sísọ ìpè àti yíyan wa di dídájú gẹ́gẹ́ bí onígbàgbọ́ a ti pè wá sínú ìgbésí ayé rere a ti pè wá sínú ìgbésí ayé òdodo tó dẹ̀ jẹ́ pé ó ṣe pàtàkì pé à ń rin ìrìn náà bí ó ti tọ́ àti bó ti yẹ ní ọ̀nà tí ó jẹ́ pé ó tẹ́ Ọlọ́run lọ́rùn so màá ti fẹ́ ká wo àkòrí ẹ̀kọ́ wa tí a ti ń kà fún pín ìgbà méjì sẹ́yìn ìwé Pétérù kejì orí kìíní àáka ẹsẹ̀ karùn-ún àti ìkẹfà òní àti nítorí èyí náà pàápàá ẹ máa ṣe àìsinmi gbogbo ẹ fi ìwà rere kún ìgbàgbọ́ àti ìmọ̀ kún ìwà rere àti àìrékọjá kún ìmọ̀ àti sùúrù kún àìrékọjá àti ìwà bí ọlọ́run kún kún sùúrù so a ti sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ a ti sọ̀rọ̀ nípa ìwà rere a ti sọ̀rọ̀ nípa àìrékọjá ní àárọ̀ yìí a máa sọ̀rọ̀ nípa sùúrù pa tí sùúrù kó ìrìn wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ màá dẹ̀ fẹ́ ká mọ̀ pé kò sí nǹkan kan tí a fi lè sọ wá ní tá a fi lè pe ara wa ní onígbàgbọ́ tí kò bá sí ẹ̀mí sùúrù hmm? sùúrù yìí ó dẹ̀ jẹ́ pé nǹkan tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àní rárá a lè rò pa ní sùúrù ni ṣùgbọ́n kò jọ so mélòó nínú wa ló jẹ́ pé a ti sọ pé ìsìn bẹ̀rẹ̀ ní aago méje ẹ̀dẹ̀ ti wá ẹ wá jókòó báyìí so ẹ wá sí kò sí ẹgbẹ́ akọrin àbí kò sí ẹnìkankan tó máa bá yín sọ̀rọ̀ ẹ kò jókòó ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wo aago láti aago méje bọ́ sí mẹ́jọ. Si ó bọ́ sí mẹ́sàn-án ẹ rí ẹnìkọ̀ọ̀kan mélòó nínú wa ló máa dúró tìbílẹ̀ ọ̀kọ̀ọ̀kan la máa máa lọ àbí nítorí pé ó ní nǹkan kan tí a lérò pé ó yẹ kó ṣẹlẹ̀ ní aago méje hmm, tí kò tí ì ṣẹlẹ̀ àbí a ti ń sọ kí a tó bí mi tún padà bọ̀ àbí. ìpadàbọ̀ Jésù tá à ń sọ náà ó pé kí a dé síbí ní aago méje kó sọ fún wa pé ìsìn máa bẹ̀rẹ̀ ní aago méje ṣùgbọ́n aago mẹ́wàá ti lù a ti ń rí ẹnì kankan a dẹ̀ ṣe ń dúró hmm? so bó ṣe rí gangan nìyẹn ìpadàbọ̀ Jésù yìí pé a ní ọ̀pọ̀lọpọ̀ a ní òní sùúrù a ti fún wa pé Jésù ń bọ̀ Jésù ń bọ̀ Jésù ń bọ̀ ṣùgbọ́n tá a bá ti gbọ́ ọ̀rọ̀ náà ó ṣeé ṣe kó jẹ́ pé ní àkókò náà agbára dì àti dàbí pé à ọ̀la ni Jésù máa dé a sí ní gbé ìgbésí ayé tí a rò pé ó tọ́ ṣùgbọ́n a máa dúró fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà rí pé I promise myself that I'm not going to say ọ̀pọ̀lọpọ̀ today but I realize that I've just said it. I <laughs> mean, um, <laughs> Amen. God will help me. <laughs> I want to make sure that I break what Rev said last week, but <laughs> I've not even started. I've said it already. So, Boboa Anduro, from Bibo dúró fún bíbọ̀ Jésù ṣùgbọ́n mélòó nínú wa ló ní sùúrù mélòó nínú wa ló lè ta débi ní aago méje tí aago mẹ́wàá ti lù wá àrí ẹnìkọ̀ọ̀kan àrí um, ní ọjọ́ Monday àbí a rí tó jẹ́ pé a wá síbí bọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàtọ́ sọ fún wa pé bẹ̀rẹ̀ academy ò sí àti lọ tó tẹ́ jẹ́ pé ní ọjọ́ Sunday a sì sọ pé ó wà ṣùgbọ́n pé a ti lọ yẹn ọ̀pọ̀lọpọ̀ àfi èèyàn kan tó jẹ́ pé ó pè tó rò pé àjẹ́ kí n pè nítorí pé wọ́n ń ṣe ìfilọ̀ pé ó máa wà bàwa yòókù bá ṣe gbọ́ bóyá sọ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká tètè máa lọ kò sí ìsìn sùúrù ṣe pàtàkì ní ìrìn wa pẹ̀lú ọlọ́run ní àárọ̀ yìí máa fẹ́ ká wo àwọn kankan bíi nǹkan márùn-ún tó jẹ́ ipa tí sùúrù kó nínú ayé onígbàgbọ́ màá dẹ̀ fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo ọ̀rọ̀ ọlọ́run ehm, àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ sọ ni pé bíbélì fi yé wa pé a ti wà ní ìgbà ìkẹyìn. Hmm? láìsí sùúrù kò sí ẹnikẹ́ni kò sí nǹkan kò sí bí ẹni náà ṣe lè rí tó bóyá àlùfáà àgbà ni àbí tó jẹ́ pé láìsí sùúrù tó lè yege ní ìgbà ìkẹyìn yìí nítorí pé sùúrù ṣe pàtàkì màá fẹ́ ká wo ẹsẹ̀ bíbélì ìwé Tímótì kejì orí kẹta um, ká kà láti ẹsẹ̀ kìíní títí dé ìkarùn. wọ́n tí wọ́n ṣe agbára agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ tí wọ́n sẹ́ agbára rẹ̀ tí wọ́n sẹ́ agbára rẹ̀ yẹra kúrò lọ́dọ̀ àwọn wọ̀nyí pẹ̀lú. okay thank you so you will still read ten and twelve ten to twelve but just hold on. nínú ẹsẹ̀ tọ́ka yìí mélòó nínú wa ló jẹ́ pé a rí ara wa nínú àwọn nǹkan tí ẹsẹ̀ bíbélì sọ yìí wájú ọlọ́run la wà hmm? ó sọ̀rọ̀ nípa alágídí agbéraga asọ̀rọ̀ búburú aṣàìgbọràn sí òbí aláìlọ́pẹ́ aláìmọ́ aláìnífẹ̀ẹ́ aláìnídàríjì mélòó ni wa lórí ra wa nínú ẹ̀ hmm? ẹ nawọ́ sókè ah thank you god bless you ọ̀dà ẹ̀ ń pé a wà ọlọ́run adẹ̀ ń purọ́ because ní àná tá à ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ níbí a sì rí nínú wa tó jẹ́ pé ìwà tá fi hàn nìyẹn. Hmm? well nǹkan tí bíbélì sọ nìyẹn pé ní ìgbà kẹyìn àwọn kọ̀ọ̀kan tá a máa máa rí lélẹ́yìn please go ahead to verse ten. ṣùgbọ́n. èmi ìpinnu ìgbàgbọ́ ìpamọ́ra ìfẹ́ni sùúrù mhm. inúnibíni ìyà àwọn ohun tí ò dé bá mi ní Áńtíókù ní ìkọ́ni ìkóniónì àti ní Lístra àwọn inúnibíni tí mo faradà Olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú Kristi Jésù yóò farada inúnibíni. ṣé ẹ gbọ́ nǹkan tí bíbélì sọ ó ní pé gbogbo àwọn tó fẹ́ máa gbé ìwà bí ọlọ́run nínú Kristi yóò farada inúnibíni. Apostle Paul ń fi ọ̀rọ̀ ọlọ́run yé wa pé ní ìgbà ìkẹyìn gbogbo nǹkan tí a ti dárúkọ ní ìṣáájú náà pé gbogbo ẹ̀ la máa bẹ̀rẹ̀ sí ní rí hmm? nínú ìjọ ọlọ́run so kò jẹ́ nǹkan bàbàrà pé pẹ̀lú gbogbo bá ṣe ń wá lójoojúmọ́ tá à ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run a ṣe ń rí irú ìwà báyìí ṣùgbọ́n kí ni ìlànà tí ọlọ́run ti ṣe sílẹ̀ fún wa láti fi borí a dẹ̀ rí Paul tó ń sọ fún wa pé a ti rí ìgbésí ayé tó ń gbé nípa ìpinnu nípa ìgbàgbọ́ nípa ìpamọ́ra ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan ló jẹ́ pé ó ti pamọ́ra Paul jẹ́ èèyàn tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ti tí wọ́n ti nà hmm? ṣùgbọ́n ó ní ìpamọ́ra ó tún sọ̀rọ̀ nípa sùúrù ó ní pé gbogbo inú ni bí ni tí òun ti faradà ó wá sọ pé olúwa sì gbà mí kúrò nínú gbogbo wọn ìyẹn ni pé gbogbo nǹkan tó lè fa ìbínú gbogbo nǹkan tó lè fa ìjà gbogbo nǹkan tó lè fa àsọ gbogbo nǹkan tó lè fa ká sọ. So, ọ̀rọ̀ òdì ká má ní ìfẹ́ ó ní pé òun farada ó ní pé òun ní sùúrù ó ní pé òun ní ìgbàgbọ́ pé ọlọ́run dẹ̀ gba òun nínú gbogbo nǹkan wọ̀nyí nítorí sùúrù ó wá sọ fún wa ní ẹsẹ̀ kejìlá pé nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run ẹ mọ̀ pé láì sí ìgbé ìwà bí ọlọ́run kò sẹ́ni tó lè bá ọlọ́run pàdé kò dẹ̀ sẹ́ni tó lè lọ sí ọ̀run níbi tọ́lọ́run gbé. Hmm? láì jẹ́ pé a wà ní mímọ́ àbí bí bíbélì ṣe sọ a lè bá ọlọ́run pàdé nǹkan tó dẹ̀ máa jẹ́ ká wà ní mímọ́ ni pé ká máa ṣe nǹkan tí ọlọ́run ti là sọ́nà nínú ọ̀rọ̀ rẹ̀ so ó sọ fún wa pé nítòótọ́ gbogbo àwa tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run mo mọ̀ pé gbogbo wa tá a jókòó síbí mo nígbàgbọ́ pé ìdí tá a ṣe ń wá lójoojúmọ́ tá à ń gbọ́ ọ̀rọ̀ náà pé à ń lépa láti máa gbé ìwà rere mímọ́ níwájú ọlọ́run ká lè kà wá kún àbí bẹ́ẹ̀ kọ́ ẹ máa gbọ́ nǹkan tó sọ o ó ní nítòótọ́ gbogbo àwọn tí ó fẹ́ máa gbé ìgbé ìwà bí ọlọ́run nínú kristi jésù yóò farada inúnibíni ẹni tí ò ní sùúrù kò lè farada nǹkan kan ẹni tí ò ní sùúrù kò lè farada inúnibíni gẹ́gẹ́ bí mo ti sọ fún wọn láàárọ̀ yìí àìní sùúrù ló máa jẹ́ pé a ti sọ pé à aago méje ni o adẹ̀ tí wá dé aago mẹ́jọ ti lù aago mẹ́sàn-án ti lù àti rí ẹ̀ kankan a lè faradà hmm? ló máa jẹ́ ká máa lọ kì í ṣe pé bóyá a ní pé òkè ọ̀ ká jókòó náà ká má ṣe nǹkan kan ṣùgbọ́n èèyàn tó bá ní faradà á dúró á sì gbìyànjú pé à kí ló ń ṣẹlẹ̀ wọ́n ti sọ pé wọ́n máa wá wọn kì í ṣe báyìí tẹ́lẹ̀ jẹ́ kí n wádìí kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní máa lọ nígbà tó jẹ́ pé wọ́n ti sọ pé a máa pàdé ní aago méje jẹ́ kí n wá bí màá ṣe bá ẹni tí ó sọ pa máa pàdé ní aago méje sọ̀rọ̀ kí n tó máa lọ so láì àìní ìfaradà a lè wu ìwà bí ọlọ́run so gbogbo nǹkan tí bóyá bí inú níbí ni àwọn èèyàn tó ń sọ̀rọ̀ ẹ̀gàn sí wa gbogbo ẹ ló máa ṣẹlẹ̀ nígbà ìkẹyìn a máa rí oríṣiríṣi àwa fúnra wa náà dẹ̀ máa ṣerú ṣùgbọ́n àìní sùúrù ni ò ní jẹ́ ká lè ní ìfaradà bíbélì ń sọ fún wa nípa ìjọ ọlọ́run ní ìgbà ìkẹyìn tí a bá wo ìwé ìfihàn orí kejì Revelation two one to four nígbà tí ó ń sọ̀rọ̀ nípa ìjọ ti Éfésù a rí ipa tí sùúrù kó nínú ìjọ náà tó jẹ́ ìkan nínú ìjọ tí ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n tí ọlọ́run sọ fún wọn pé wọ́n ti fi ibi ìbẹ̀rẹ̀ wọn ibi ìfẹ́ wọn wọ́n ti fi sílẹ̀ nítorí pé gbogbo nǹkan tó ń ṣe nígbà náà pẹ̀lú sùúrù wọ́n ti kọ́. Revelation two one start from one. sí áńgẹ́lì ìjọ ní éfésù kọ̀wé nǹkan wọ̀nyí ni ẹni tí ó mú ìràwọ̀ méje náà lí ọwọ́ ọ̀tún rẹ̀ ẹni tí ń rì ní àárín ọ̀pá wúrà fìtílà méje náà wí pé èmi èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ ìyẹn sùúrù go on. àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ sì ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọ́n kì í ṣe iṣẹ́ bẹ̀ wò tí ìwọ sì rí i pé elékèé ni wọ́n tí ìwọ sì sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fi àyà rán tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ṣáájú ìwọ ti fi ìfẹ́ rẹ ṣáájú sílẹ̀ ó ní pé wọ́n ti fi ìfẹ́ wọn ṣáájú sílẹ̀ ìfẹ́ tí wọ́n ní sí ọlọ́run tí wọ́n fi ń faradà ó sọ fún wọn pé wọ́n ti fi sílẹ̀ ìkan nínú àwọn ìjọ ìgbà ìkẹyìn tó jẹ́ pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí nǹkan ìrírí tí ọlọ́run ti fi hàn ìránṣẹ́ rẹ̀ tó dẹ̀ jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nísinsìnyí bá a ṣe wà ní. màá fẹ́ ká sún síwájú nínú ìwé ìfihàn náà ní orí kẹta àkọ́kọ́ ni ìjọ ti éfésù ẹ jẹ́ ká wo ìwé ìfihàn orí kẹta particularly verse ten. nítorí tí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ èmi pẹ̀lú èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá tí ń bọ̀ wá dé bá ọ tí ń bọ̀ wá dé bá gbogbo ayé mm-hmm. láti dán àwọn tí ń gbé orí ilẹ̀ ayé wò. Thank you ṣe ti gbọ́ eléyìí ọ̀rọ̀ tí ọlọ́run sọ sí ìjọ Philadelphia ni tó jẹ́ ìjọ tí ọlọ́run fẹ́ràn sí ó dẹ̀ sọ fún wọn pé nítorí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ ẹ fetí sílẹ̀ o ẹ fetí sílẹ̀ ọlọ́run ló ń sọ̀rọ̀ sí ìjọ tí ó ti pa ọ̀rọ̀ sùúrù brother Elijah ẹ má sùn o <laughs> nítorí ó ní nítorí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́. Hmm? èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò tí ń bọ̀ wá bá gbogbo ayé ṣé wọ́n pé ibi tá a kọ́kọ́ kà bíbélì sọ fún wa pé nígbà ìkẹyìn pé ọ̀pọ̀lọpọ̀ ewu àkókò ewu ni so ó ń sọ fún ìjọ Philadelphia tó jẹ́ ìjọ tó ní sùúrù pé nítorí ìwọ ti pa ọ̀rọ̀ sùúrù mi mọ́ èmi pẹ̀lú yóò pa ọ́ mọ́ kúrò nínú wákàtí ìdánwò ẹnikẹ́ni tí ọlọ́run bá máa pa ní àkókò tá a wà yìí á jẹ́ ẹni tó ní sùúrù ṣàǹgbọ́ ó ní ní wákàtí ìdánwò tí ń bọ̀ wá dé gbogbo ayé ṣẹ́gbọ́ wákàtí ìdánwò tó ń bọ̀ wá dé gbogbo ayé á láti dán àwọn tí ń gbé orílẹ̀ ayé wò ìdánwò gbogbo àkókò tá a wà yìí àkókò ìdánwò nítorí pé èṣù ó mọ̀ pé ìgbà ìkẹyìn ti dé so ń wá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó máa kó papọ̀ tó jọ máa lọ sínú iná so oríṣiríṣi àdánwò ni ó ń gbé dìde tí a bá fẹ́ kí ọlọ́run pa wá mọ́ ní ìgbà tá a wà yìí nígbà ìkẹyìn yìí tí a bá fẹ́ borí àdánwò èṣù wa ní láti jẹ́ ẹni tó ní sùúrù hmm? ẹ jẹ́ ká mú èèyàn sí ibi tá a ti nígbàgbé so àkọ́kọ́ ni pé a ti wà ní ìgbà ìkẹyìn àláìsí sùúrù kò sẹ́ni tó lè yege ní ìgbà ìkẹyìn yìí nítorí pé oríṣiríṣi làálàá yóò máa wá ni èṣù máa máa gbé wá ṣùgbọ́n tá a bá ti ní ìfaradà a máa dẹ́ṣẹ̀ nítorí pé ìpinnu èṣù náà ni pé ká fi lè wà nínú ẹ̀ṣẹ̀ ká má sì ní mímọ́ níwájú ọlọ́run ọ̀nà tó dẹ̀ fi lè ṣe náà ni pé kó máa gbé oríṣiríṣi ìdánwò wá àwa tá a bá ti ní sùúrù àwa tá a bá ti lè farada nǹkan a máa bọ́ sínú ẹ̀ṣẹ̀ náà so ó ṣe pàtàkì fún wa ní ìgbà ìkẹyìn yìí kó jẹ́ pé a ní sùúrù. nǹkan kejì tí a máa sọ ní àárọ̀ yìí ní títí ẹ̀mí sùúrù ó jẹ́ àbùdá ìránṣẹ́ ọlọ́run ó jẹ́ nǹkan tí a mọ̀ mọ́ ìránṣẹ́ ọlọ́run ó jẹ́ tá a bá sọ pé ìránṣẹ́ ọlọ́run ni arákùnrin àbí arábìnrin yìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ rí nínú ayé ẹni bẹ́ẹ̀. so ẹnikẹ́ni tó yẹ pé àbá rí ẹ̀mí sùúrù nínú ayé ẹni bẹ́ẹ̀ a lè sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni mo dẹ̀ mo nígbàgbọ́ pé gbogbo ala mọ̀ pé kì í ṣe àwọn tó jẹ́ pásítọ̀ nìkan ni ìránṣẹ́ Ọlọ́run gbogbo wa ni ìránṣẹ́ Ọlọ́run nítorí pé Bíbélì fi yé wa pé ó ti pè wá ó dẹ̀ ká lọ sínú gbogbo ayé ká lọ wàásù ìyìn rere so iṣẹ́ tí Ọlọ́run rán gbogbo wa nìyẹn ṣùgbọ́n sùúrù ẹ̀mí sùúrù jẹ́ àbùdá ó jẹ́ ìwà tó jẹ́ pé a ní láti mọ̀ mọ̀ wọn lọ́rùn máa fẹ́ ká lọ sí ìwé ẹsẹ̀ bíbélì ìwé Timothy kejì second Timothy two twenty four then after that we'll go to. ìránṣẹ́ olúwa kò sì gbọ́dọ̀ jà bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo ẹni tí ó lè kọ́ ni onísùúrù kò ní ìránṣẹ́ ọlọ́run kí ló sọ nípa ìránṣẹ́ ọlọ́run ó ní kò gbọdọ̀ jà ó tó wá ní ó ní onísùúrù a dẹ̀ ti mọ̀ pé gbogbo wa tá a jókòó ìránṣẹ́ ọlọ́run la àbí bẹ́ẹ̀ kọ́ ẹ sọ̀rọ̀ so kí ni bíbélì sọ fún wa níbi ó ní pé ó ní láti jẹ́ onísùúrù tó bá pé mi ló ń sọ nípa ti ọ̀rọ̀ mi ó ṣeé ṣe kó jẹ́ pé ẹ máa wò pé à kí ló mọ̀ ẹ̀fẹ̀ pátì àbí ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ni ibẹ̀ láti kà èmi kọ́ ló kọ́kọ́ kà àbí tá a bá sọ pé bóyá mo ti kọ bíbélì tèmi àwọn ló kà á fún wa mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ní bíbélì tó jẹ́ pé a yẹ̀ wò so ọ̀rọ̀ ọlọ́run ni so jẹ́ ó ní ìránṣẹ́ ọlọ́run jẹ́ onísùúrù first timothy six eleven ìwé timothy kìíní orí kẹfà ṣùgbọ́n mhm. ìwọ ènìyàn ọlọ́run mhm. sá fún nǹkan wọ̀nyí kí o sì máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù mm-hmm. àti ìwà tútù. twelve mm-hmm. twelve. má má ja ìjà má ja ìjà rere ti ìgbàgbọ́ di iye àìnípẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ èyí tí a gbé pè ọ́ sí mm-hmm. tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí gbogbo so a tún rí nǹkan tí bíbélì fi yé wa ní ìwé Timothy kìíní orí kẹfà ẹsẹ̀ kọkànlá yìí tó ní pé ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run ó ní sá fún nǹkan wọ̀nyí náà a ní àyè láti kà á níwájú ṣùgbọ́n tá a bá kà á sẹ́yìn sí gbogbo nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ tí ìwé mímọ́ fi yé wa pé ní ìgbà ìkẹyìn a máa máa rí òun náà ló wà níbẹ̀ tó ní pé ká sá fún hmm? ó ní sá fún nǹkan wọ̀nyí kí o sì máa lé kí ni ká máa lépa ó ní kó máa lépa kíní òdodo tẹ́ bá rántí ìwé pétérù kejì tó jẹ́ pé ó jẹ́ àkòrí ẹ̀kọ́ tá à ń kọ́ fún bí ọ̀sẹ̀ mẹ́rin ìwé pétérù kejì láti orí orí kìíní ẹ̀ tábàkà láti ẹsẹ̀ karùn ara àwọn nǹkan tó ń sọ náà ni ó ní pé kí a máa lépa òdodo òdodo ọlọ́run tá a dẹ̀ mọ̀ pé ìdí ìgbàgbọ́ wa nìyẹn ó ní ìwà bí ọlọ́run tí a ṣe máa sọ̀rọ̀ nípa rẹ̀ ó sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ ó sọ̀rọ̀ nípa ìfẹ́ gbogbo nǹkan wọ̀nyí tá à ń sọ yìí ẹni tó bá tún sùn nínú ìsìn tá à ń ṣe máa ní kó dìde dúró so kí n tó sọ pé ká dìde ó máa dára kó jẹ́ pé àwọn fúnra wa ti dìde kí òun lè dá kúrò ní ojú wa okay. so ó ní kàn sì máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù àti rí nǹkan tí bíbélì ní ká máa lépa nígbà ìkẹyìn ni so láì ṣe pé à ń lépa nǹkan báyìí láì ṣe pé a rí nínú ìwà wa a lè sọ pé a jẹ́ ìránṣẹ́ ọlọ́run nítorí pé ẹni tó bá jẹ́ ìránṣẹ́ ọlọ́run oríṣiríṣi nǹkan lójú máa rí ojú mi dẹ̀ rí lánàá nígbà ìwà tí ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ wa tó ti sọ ní ìwà tí àwọn díẹ̀ lára wa tó wù lánàá ó dàbí pé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pé àti ẹ̀ gbọ́ rárá ni so kò tiẹ̀ tí ì yé mi hmm? so ó ní ká máa lépa òdodo ìwà bí ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù kọ́tọ́lọ́run ní ká máa lépa nìyẹn so láì jẹ́ pé a ní irú ìwà báyìí a lè sọ pé ìránṣẹ́ ọlọ́run ni wá kò dẹ̀ sí bá a ṣe lè ṣe iṣẹ́ ọlọ́run mélòó nínú wa ló jẹ́ pé nǹkan tí Jésù ń ṣe tó dẹ̀ ní pé ká máa ṣe ká máa wàásù ká máa lọ kiri ká máa wàásù mélòó ló lè fara da nǹkan tí Jésù fara da àbí Pọ́ọ̀lù tó yẹ pé à ń ka ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé mímọ́ mélòó ló lè fara da nǹkan tí ọkùnrin náà fara da ní àkókò tá a wà yìí tó láì jẹ́ pé a ní sùúrù a jẹ́ onísùúrù a lè pè wá ní ìránṣẹ́ Ọlọ́run a lè lè ṣe iṣẹ́ Ọlọ́run a lè jíṣẹ́ tí Ọlọ́run rán wa ẹ má dẹ̀ gbàgbé pé gbogbo wa tí Ọlọ́run rán níṣẹ́ tó bá tó àkókò a máa wá síwájú Ọlọ́run hmm? láti wá sọ fún ọlọ́run bá a ṣe ṣe iṣẹ́ tí ó rán wa àdẹ̀ ti sọ fún wa pé láìsí sùúrù ẹ̀mí sùúrù a lè ṣe a lè jẹ́ ìránṣẹ́ ọlọ́run a lè ṣe iṣẹ́ tí ọlọ́run ti rán wa. Hmm? so nǹkan mélòó la ti sọ ń sìn. Ah. Eh? kí ni nǹkan ìkíní. nǹkan tá à ń sọ gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ nípa sùúrù náà kí ni nípa nǹkan ìkíní tó jẹ́ pé gẹ́gẹ́ bí a gbúdọ̀ ní sùúrù. Hmm? ó dẹ̀ pé ká kúkú ṣe oore ọ̀fẹ́ ká máa lọ nítorí pé a lè sọ̀rọ̀ àti kò tí ì ju ìṣẹ́jú mélòó láti sọ́ọ̀sì àti ẹ̀ lè rántí ibo wá la fi ọkàn wá sí kí là ń rò náà. Hmm? tá a fi fi ọkàn bá nǹkan tá à ń ṣe níbí lọ. ẹ̀mí ìṣòro là ń sọ̀rọ̀ nípa a dẹ̀ sọ pé a sọ mhm. so láì ní sùúrù kò sí bá a ṣe lè yege ní ìgbà ìkẹyìn kí ni nǹkan kejì. so gbogbo àwọn táwọn bí àwọn méjì ló gbọ́ nǹkan tá à ń sọ. ok so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nǹkan ìkẹta ni pé sùúrù jẹ́ nǹkan tó ń sọ wá di pípé nínú Olúwa sùúrù ó ń ṣiṣẹ́ pípé nínú Olúwa ọ̀pọ̀lọpọ̀ ìgbìmọ̀ ló jẹ́ pé a máa jìyà gẹ́gẹ́ bí a ṣe sọ a máa ní láti ní ìfaradà ṣùgbọ́n láì ní sùúrù kò sí bá a ṣe lè yege kò dẹ̀ sí bá a ṣe lè dàbí ọlọ́run àbí ká jẹ́ kí ọlọ́run ṣe iṣẹ́ tí ó fẹ́ ṣe nínú ayé wa ẹ jẹ́ ká fi ẹsẹ̀ bíbélì wò ìwé pétérù kejì orí kẹta ẹsẹ̀ karùndínlógún second peter three fifteen. kí ẹ sì máa ka. kà á sí pé. kí ẹ sì máa kà á sí pé sùúrù olúwa wa. olúwa wa. sùúrù olúwa wa ìgbàlà ni. Mm-hmm. bíi Paul pẹ̀lú arákùnrin wa olùfẹ́ ti kọ̀wé sí yín gẹ́gẹ́ bí ọgbọ́n tí a fi fún un bí ó ti ń sọ̀rọ̀ nǹkan wọ̀nyí pẹ̀lú. that's fine in readiness open to James one from verse one ó ní so ó ní pé sùúrù olúwa wa ìgbàlà ni ìyẹn ni pé bí a bá ṣe ń lọ nínú ìdánwò bí a bá ṣe ń faradà tí a bá ní sùúrù ó ń ṣe iṣẹ́ ìgbàlà ni hmm? ó dàbí ẹni pé èèyàn tí wọ́n ń fún ní abẹ́rẹ́ àbí tó bá jẹ́ pé ó ní àìlera wọ́n fún ní abẹ́rẹ́ àbí tán ní pé kó máa lo oògùn oògùn hmm? tó ń lò àti abẹ́rẹ́ tó ń gbà tó bá lò gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé kó lò kó fi lè rí ìwòsàn ní àbí ṣùgbọ́n ẹ wá worú ẹni bẹ́ẹ̀ nítorí pé ó gba abẹ́rẹ́ àtòrí pé abẹ́rẹ́ dùn ó wá ní kóun ò ní gba abẹ́rẹ́ mọ́ sòrú ẹni bẹ́ẹ̀ kò ní ní ìmúláradá nítorí pé kò parí abẹ́rẹ́ tó yẹ kó gbà àbí bẹ́ẹ̀ kọ́ gẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ní ọ̀rọ̀ Ọlọ́run hmm? sùúrù ìfaradà ó dàbí ìgbà tí a bá ń gba abẹ́rẹ́ ni ó dàbí ìgbà tí èèyàn ní àìsàn ní ara tí a dẹ̀ ń fún ní abẹ́rẹ́ kó lè ní ìwòsàn tó dẹ̀ ń faradà tó jẹ́ pé tó bá gba gbogbo abẹ́rẹ́ náà tó bá ti gbà tó bá ti yege á di ẹni tó jẹ́ pé ó ní ara tí ó pé iṣẹ́ tí Ọlọ́run ń ṣe nínú ayé wa pẹ̀lú sùúrù náà ni iṣẹ́ ìgbàlà pípé ni kí a lè sọ wá di pípé nínú Ọlọ́run so gbogbo ìgbà tí a bá ń lọ sínú tá a bá ń torí bọ òjò láti wá sin Ọlọ́run láti wá ṣiṣẹ́ Ọlọ́run tí kì í ṣe torí nǹkan tí a fẹ́ gbà la ṣe ń wá tí a ní owó tá a fi máa wọ mọ́tò tá a kó bàtà sẹ́sẹ̀ tá a rìn wá òjò pa òòrùn pa ṣùgbọ́n tá a fi ọkàn sí pé ọlọ́run ni mò ń sìn ọlọ́run mo dẹ̀ fẹ́ wá sìn tá a wá síwájú ọlọ́run àbí nígbà tó jẹ́ pé bóyá ebi ń pa wá ṣùgbọ́n nǹkan wà tó jẹ́ pé bóyá a lè fọwọ́ fẹ́ àbí nǹkan kan ká sáré jẹ ṣùgbọ́n tá a ní sùúrù tá a lọ wá ọ̀nà bí a ṣe máa rí nǹkan jẹ gbogbo ìgbà eléyìí bá ń lọ yìí tí a fi ọkàn tọ ọlọ́run nínú bí a ṣe ń dúró náà tá a ní ìgbàgbọ́ pé ọlọ́run máa pèsè tá a lo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti rí láti gba nǹkan tá à ń wá tí a bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run ń ṣe iṣẹ́ pípé nínú ayé wa ni ìyẹn la máa máa dàbí ọlọ́run la máa dàbí jésù. Please can you read that James one from verse 1? Jacob ìránṣẹ́ ọlọ́run àti ti Jésù Kristi Olúwa sí àwọn ẹ̀yà méjìlá tí ó túká kiri àlàáfíà hmm. ẹ̀yin ará mi nígbà tí ẹ̀yin bá bọ̀ tí ẹ̀yin bá bọ́ sínú sínú onírúurú ìdánwò ẹ ka gbogbo rẹ̀ sí ayọ̀. ó ní kí a bá bọ́ sínú onírúurú ìdánwò pé ká kà á sí ayọ̀ tí a bá ń lọ torí bọ inú ìṣòro nítorí ó ní ká kà á sí ayọ̀ ẹ máa gbọ́ ìdí tó ṣe sọ bẹ́ẹ̀. kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ń ṣiṣẹ́ sùúrù mm-hmm. ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣe iṣẹ́ àṣepé mm-hmm. kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù kí ó má kù ohun kan fún ẹnikẹ́ni. thank you very much. ó ní pé kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ìdánwò ìgbàgbọ́ a lè máa lọ nínú ìdánwò tó jẹ́ pé kì í ṣe ìdánwò ìgbàgbọ́ o ọ̀pọ̀lọpọ̀ wa lè máa jìyà tó jẹ́ pé èrè ẹ̀ṣẹ̀ wa là ń jẹ ká má lọ rò pé à ń jìyà ìgbàgbọ́ ni ìyẹn yàtọ̀ o ṣùgbọ́n à ń sọ fún wa pé nǹkan tá à ń pè ní ìdánwò ìgbàgbọ́ wà nígbà tó jẹ́ pé ìgbàgbọ́ tá a ní sí ọlọ́run tá a bá bẹ̀rẹ̀ sí ní dánwò torí pé mo ti sọ pé mi ì ní jà mọ́ mi ní bínú táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fọwọ́ gún mi lójú tí mo dẹ̀ ní sùúrù torí pé mo mọ̀ pé ọlọ́run ò fẹ́ kí n jà irú àwọn kan bẹ́ẹ̀ la lè fi wé ìdánwò ìgbàgbọ́ kì í ṣe pé bóyá mo ti lọ gbé omi olómi mo ti lò ó ẹni náà wá dé wá ń fọwọ́ gún mi lójú tí mo wá ní pé mò ń ní sùúrù nǹkan tó ti ṣe òun ni òun ló gbà ṣùgbọ́n ìdánwò ìgbàgbọ́ nǹkan tá a ṣe fún ọlọ́run torí pé a gbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run torí pé a dẹ̀ ń ṣe é tó dẹ̀ jẹ́ pé torí ti bẹ́ẹ̀ wọ́n fi dán wa wò nǹkan tá à ń sọ níbí ni tó bíbélì ni fi wa pé kí ẹ sì mọ̀ pé ìdánwò ìgbàgbọ́ yín ṣe iṣẹ́ sùúrù ní àkọ́kọ́ so tí a bá ṣe ń dán wa wò ní ìdánwò ìgbàgbọ́ náà ó ń ṣe iṣẹ́ sùúrù ṣùgbọ́n ó ní iṣẹ́ kan tí sùúrù náà ń ṣe òun ló wà ní ẹsẹ̀ kẹrin ó ní pé ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣe iṣẹ́ àṣepé ìyẹn ni pé nínú tí a bá ní sùúrù náà títí dé òpin tí kì í ṣe pé bóyá ó ti à ń sọ pé ah sùúrù yìí ti sùúrù tèmi ó lọ́jọ́ o sùúrù tèmi ó lọ́jọ́ o tó ti wá sún wa débì kan tí a wá gbé ìwà wa wù jáde nítorí pa rò pé a ti ní sùúrù díẹ̀ a ti ní sùúrù díẹ̀ ṣùgbọ́n wọ́n ti wọ́n ti tì wá débi tó jẹ́ pé a ní sùúrù mọ́ tá wá gbé ìwà jáde irú eléyìí kọ́ là ń sọ sùúrù tá à ń sọ sùúrù tí ò lọ́jọ́ ni hmm? ó ní pé ṣùgbọ́n ẹ jẹ́ kí sùúrù kí ó ṣe iṣẹ́ àṣepé kí ẹ̀yin kí ó lè jẹ́ pípé àti aláìlábùkù tí a bá fẹ́ jẹ́ aláìlábùkù níwájú ọlọ́run tá a bá fẹ́ jẹ́ pípé a ní láti jẹ́ kí sùúrù kó ṣe iṣẹ́ rẹ̀ yẹn ni pé sùúrù títí wa tá a ní gbọgbọrọ báyìí ni àní kò ní ìparí kò ní ẹ̀yìn ọtí ọ̀rọ̀ ọlọ́run sọ so láìsí láìsí sùúrù yìí a lè ṣiṣẹ́ a lè dàbí ọlọ́run torí pé iṣẹ́ tí ọlọ́run ṣe inú ìdánwò a ti sọ fún wa tẹ́lẹ̀ pé tó yẹ pé tá a bá ti wá tá a bá ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe pé torí pa àti gbọ́ nìkan ipò ṣíṣe wà tá a bá dẹ̀ fi máa ṣe ọ̀rọ̀ náà ìdánwò máa wá tá a bá wá síwájú ọlọ́run sábà sọ fún wọn pé ká má jà ká ní sùúrù bẹ́ẹ̀ ṣe ń lọ kẹ́ tó délé a máa rí àwọn tó jẹ́ pé wọ́n máa dán sùúrù yín wò so ìdánwò yìí ara ìgbésí ayé onígbàgbọ́ ni ṣòye yín so a lè kò sí bá a ṣe lè ṣe tó tó yẹ pé a máa di pípẹ́ tá a máa dàbí ọlọ́run láì jẹ́ pé a ní sùúrù Hmm? ìyẹn jẹ́ ìkẹta àbí eléyìí ẹsẹ̀ kẹrin láìsí sùúrù gbogbo nǹkan tí ọlọ́run ti pinnu láti ṣe fún wa kò lè jẹ́ tiwa láì jẹ́ pé a ní sùúrù nítorí pé ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe òsìgbó òsìgbó kì í ṣe báyìí báyìí báyìí báyìí ọ̀rọ̀ ọlọ́run gba sùúrù tọ́lọ́run bá sọ fún ọ pé tí ọ̀rọ̀ ọlọ́run bá sọ nǹkan kan pé ìwọ ti gba ìwòsàn àbí tá a bá gbàdúrà fún wa sọ pé à ó ti ní ìwòsàn o lè má rí nǹkan kan ní ara hmm, ní àkókò náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe rí hmm, ó ti ṣe iṣẹ́ tí ó ní láti ṣe ó lè lo ìgbà díẹ̀ kó o tó rí ìwòsàn náà ní ara ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí pé o ò ní ìwòsàn ṣùgbọ́n tí èèyàn ti wá wo pé à a ti sọ pé a ti ní mi ì má rí nǹkan kan mi ì nǹkan kan à jẹ́ n tètè tẹsẹ̀ lé bọ́ pàṣẹ hmm? bá máa ṣe nìyẹn ọlọ́run ń sọ ọ̀rọ̀ fún abrahamu ó tó bí ọdún ehm, márùndínlọ́gbọ̀n lẹ́yìn ìgbà náà kí ọ̀rọ̀ náà tó wá sí ìmúṣẹ ẹ̀yin náà wò twenty five years hmm? this is twenty twenty so twenty five years ago would be like nineteen ninety five àbí eh? nineteen ninety five kàn sọ ọ̀rọ̀ fún èèyàn ní nineteen ninety five kẹ́ni náà dẹ̀ gba ọ̀rọ̀ náà gbọ́ kó ní sùúrù kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ wàá ṣẹ ní ọdún tá a wà yìí mélòó ni wa ló lè dúró even di ọ̀la a sọ fún wa pé tó bá ti di ọ̀la o báyìí ni nǹkan ṣe máa rí o mélòó ni wa ló lè dúró di ọ̀la náà láì jẹ́ pé a ní sùúrù kí ẹ̀mí sùúrù kó máa gbé nínú wa a lè rí ìlérí ọlọ́run tó ti ṣe fún wa ẹ jẹ́ ká wo ìwé bíbélì ìwé bẹ́rù orí kẹfà ẹsẹ̀ kọkànlá. Hebrews 6 11 and 12. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹkún ìrètí títí dé òpin hmm? kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti. Ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. ó ní ká jẹ́ aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí ọ̀pọ̀lọpọ̀ ìlérí ni Ọlọ́run ti ṣe fún wa tó jẹ́ pé láì ní sùúrù a lè jogún àwọn ìlérí náà so tí a bá sọ pé bá jẹ́ pé ìwòsàn ni tó bá yẹ pé a fẹ́ kí ọlọ́run lànà fún wa ní òwò tá à ń ṣe tí a dẹ̀ ti bá ọlọ́run sọ tí ọlọ́run dẹ̀ ti gbọ́ ó gba sùúrù hmm? láì ní sùúrù àìní nítorí pé tá a bá ti ní sùúrù tá a bá ti ń wò ó àìní sùúrù ó ń fi ìwà àìnígbàgbọ́ hàn ni àwa tá a bá lè ní sùúrù ká jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó ṣe nǹkan tó fẹ́ ṣe ní àkókò tí ọlọ́run fẹ́ ṣe ẹ kẹ́ hallelujah. tí a bá lè ní sùúrù ká jẹ́ kí ọlọ́run ṣe nǹkan tó fẹ́ ṣe ní àkókò tó bá ṣe a máa wá ọ̀nà míì láti ran ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run kò ní ìdí ìrànlọ́wọ́ wa torí pé ọlọ́run ọba ni òun nìkan ó tó láti ṣe gbogbo nǹkan tó fẹ́ ṣe ṣùgbọ́n láì jẹ́ pé a ní sùúrù ìlérí ọlọ́run tó ti ṣe fún wa ẹ̀ka hallelujah mi ì fẹ́ ní kẹ́ dìde ni o. ọyá ayé kí gbogbo wa dìde náà ẹ dìde ẹ dìde ẹ dìde. ẹ nà ọwọ́ sí ẹ̀gbẹ́ ká ẹ nọra dáadáa. ẹ jókòó. a gbọ́dọ̀ máa sọ ọrú ọ̀rọ̀ báyìí kó jẹ́ pé ẹ máa máa sùn torí pé àní mú nǹkan kan lọ sílẹ̀ so ìlérí ọlọ́run ó wá sí ìmúṣẹ nínú ayé wa pẹ̀lú sùúrù láì sí sùúrù gbogbo ọ̀rọ̀ tí ọlọ́run ti sọ ìpinnu tí ọlọ́run ti ṣe fún wa kò lè wá sí ìmúṣẹ ikọ̀ karùn-ún ni pé ọlọ́run ti pè wá láti so èso rere nínú ọgbà tí ọlọ́run ti pè wá sí láì ní sùúrù a lè so èso ẹ jẹ́ ká wo ìwé johannu John 15, I think, verse 16. John 15, 16, where the Bible is talking about kì to bear fruit. Yeah, yeah, it's 16. kì í ṣe ẹ̀yin lé ó yàn mí ṣùgbọ́n èmi ni ó yàn yín mo sì fi yín sípò kí ẹ̀yin kí ó lè lọ kí ẹ̀yin kó lè lò kí ẹ sì so èso àti kí èso yín lè dúró kí ohunkóhun tí ẹ bá béèrè lọ́wọ́ bàbá lí orúkọ mi kí ó lè fi kí ó lè fi fún yín. bíbélì fi yé wa pé ọlọ́run ló yàn wá ó dẹ̀ yàn wá láti so èso rere pé kí èso rere náà kó lè dúró eléyìí ní èrè tirẹ̀ nítorí pé ó sọ fún wa pé nǹkan kí nǹkan tá a bá béèrè ní orúkọ jésù nítorí pé à ń so èso rere pé a jẹ́ titi wa. Mm -hmm so a ti pè wá gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti so èso rere kí èso tí a so náà kó dẹ̀ dúró ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ìgbà à ń sọ̀rọ̀ nípa evangelism à ń sọ̀rọ̀ nípa ìjèrè ọkàn fún ọlọ́run ibi èso wa gangan nìyẹn èso tí ọlọ́run fẹ́ ká so ní pàtàkì jùlọ ibi tó ti wá nìyẹn ṣùgbọ́n láì jẹ́ pé a ní sùúrù a lè so èso rere náà ẹ jẹ́ ká wo ìwé Jákọ́bù orí karùn-ún ẹsẹ̀ keje nítorí náà ẹ mú sùúrù títí di ìpadà wá olúwa mhm. kíyèsí agbe agbe á máa retí èso iyebíye ti ilẹ̀ á sì mú sùúrù dé títí di ìgbà akọ́rọ̀ àti. títí di ìgbà akọ́rọ̀ àti àrọ̀kúrò òjò. early and later rain <laughs> yes verse eight ẹ̀yin pẹ̀lú ẹ̀ mú sùúrù hmm. ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadà wá olúwa kù sí dẹ̀dẹ̀. bíbélì fi yé wa ó fi wá wé àgbẹ̀ hmm? torí pé à ń sọ̀rọ̀ pé ọlọ́run fẹ́ ká so èso rere láì jẹ́ pé a ní sùúrù a lè so èso rere náà so kí ni àgbẹ̀ máa ṣe àgbẹ̀ á lọ fúrúgbìn àbí a kò gbẹ́ ihò á fi èso sínú ihò á dẹ̀ lọ ṣe kíni á ní sùúrù tó bá yẹ pé àgbàdo ni á dúró bí bí oṣù mẹ́ta kó tó di pé ó máa ká nǹkan kan lórí àgbàdo náà àbí ìgbà tí àgbẹ̀ náà gbin tó fi èso náà sínú ilẹ̀ kò ṣe bẹ̀rẹ̀ sí ní wu jáde torí pé ó fẹ́ ká àgbàdo àfi sùúrù èso rere tí Ọlọ́run fẹ́ ká so láì jẹ́ pé a ní sùúrù kò sí bá a ṣe lè so èso rere náà ìdí nìyẹn tí Bíbélì ṣe fi yé wa ní ní ẹsẹ̀ kẹjọ náà ó ní ẹ̀yin pẹ̀lú ẹ mú sùúrù ẹ fi ọkàn yín balẹ̀ nítorí ìpadà olúwa kù sílẹ̀ ni ó ní ká ní sùúrù ká fi ọkàn balẹ̀ láì jẹ́ pé a ní sùúrù a fi ọkàn balẹ̀ èso tí a fi sínú ilẹ̀ èso ọ̀rọ̀ ọlọ́run tí a ti fi bọ́ ènìyàn kò lè kò lè wù jáde débi tó jẹ́ pé ó fi máa so èso rere tó a ní láti ní sùúrù iṣẹ́ tí ọlọ́run ti pè wá sí láti so èso rere iṣẹ́ tó jẹ́ pé ó gba sùúrù ni ilé ìbá ṣe máa lọ sí òpin ọ̀rọ̀ wa mo fẹ́ ká mọ̀ pé ibo gángan ní sùúrù ti wá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ alámà pé à báwo ni kí n máa kọ́ sùúrù ẹ̀ máa ní sùúrù ìwé róòmù orí karùndínlógún romans fifteen verse four and five you can just read the verse five because of our time. ǹjẹ́ kí ọlọ́run sùúrù àti ìtùnú kí ó fi fún yín láti ní inú kan sí ara yín gẹ́gẹ́ bí Kristi Jésù. Okay. ó ní Ọlọ́run sùúrù ìyẹn ni pé Ọlọ́run ló ń fún wa ní sùúrù ọ̀dọ̀ Ọlọ́run ní sùúrù ti wá ṣùgbọ́n ó ṣe pàtàkì ká mọ̀ pé sùúrù yìí à ń kọ́ ni hmm? ọ̀dọ̀ Ọlọ́run ní sẹ̀mí sùúrù ti wá àti sọ ìyẹn tó jẹ́ nǹkan àkọ́kọ́ nítorí pé kì í ṣe nǹkan tá a lè ṣe nípa títí ara wa ṣùgbọ́n sùúrù à ń kọ́ ni ó dàbí ilé ni so kí a tó parí ní àárọ̀ yìí máa fẹ́ ká wo àwọn ẹsẹ̀ bíi mẹ́ta tó jẹ́ pani láti láti mú láti kọ́ sùúrù láti bẹ̀rẹ̀ sí ní rìn nínú sùúrù hmm? ikọ̀ àkọ́kọ́ ni pé a ní láti ṣetán láti jìyà tí a bá fẹ́ ní sùúrù sùúrù tó jẹ́ pé ó tẹ́ Ọlọ́run lọ́rùn tí a fi máa dàbí Ọlọ́run a ní láti ṣetán láti jìyà ìyà tá a dẹ̀ ń sọ yìí ìyà fún ọlọ́run ni kì í ṣe bóyá ebi ń pa mí àbí nǹkan kan pé mo rò pé mò ń jìyà tó bá yẹ pé ibi ló ń pa ọ́ lọ ṣiṣẹ́ wàá jẹun irú yẹn kọ́ là ń sọ ṣùgbọ́n nípa ìgbàgbọ́ tí a ní sí ọlọ́run a ní láti ṣetán láti jìyà màá fẹ́ ká wo ẹsẹ̀ bíbélì ìwé pétérù kìíní orí kẹrin ẹsẹ̀ kìíní àti ìkejì. ǹjẹ́ bí kristi ti jìyà fún wa nípa ti ara irú inú kan náà ni kí ẹ̀yin fi há mọ́ra nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ẹ̀yin kí ó má ṣe fi ìgbà ayé yín yòókù wá nínú ara mọ́ sí ìfẹ́kùfẹ́ ènìyàn bí kò ṣe sí ìfẹ́ Ọlọ́run. láìsí ìjìyà hmm, kò sí bí a ṣe lè ní sùúrù wọ́n máa ń sọ kankan pé eh, ọmọ òjìyà lòún gbọ́n pé ta ni tíṣà tó kọ́ láì sí ìjìyà kò sí bí a ṣe lè ní sùúrù nítorí pé inú ìjìyà ni sùúrù ti wá báwo la ṣe máa mọ̀ pé a ní sùúrù láì jẹ́ pé a ti jìyà ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ ẹ̀kẹ́ ó ní kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n gbogbo àwọn tí ń ṣògo nínú wàhálà pẹ̀lú bí a ti mọ̀ pé wàhálà ń ṣiṣẹ́ sùúrù wàhálà ó ń ṣiṣẹ́ sùúrù inú wàhálà ni a ti ń ní sùúrù ọ̀rọ̀ ọlọ́run nǹkan tó sọ nìyẹn so láì jẹ́ pé a fi ara dà fún ọlọ́run láì jẹ́ pé a jìyà torí ọlọ́run kò sí bá ṣe lè ní sùúrù nǹkan àkọ́kọ́ nìyẹn nǹkan kejì so nǹkan àkọ́kọ́ ni pé a ní láti ṣe tán láti jìyà fún ọlọ́run nǹkan kejì ni pé a jìyà yìí lásán nítorí pé kò sí ẹnikẹ́ni tó jẹ́ pé ó lè jìyà lásán so a ní láti mọ̀ pé ìyà tá à ń jẹ ó ní èrè ó ní òpin tó dẹ̀ jẹ́ ògo ti ọlọ́run so tí a bá ti ń jẹ ìyà náà a ní láti máa rántí ògo náà a ní láti fi ògo náà sí wájú ojú wa ká fi mọ̀ pé torí nǹkan tá a ṣe ń jìyà nìyẹn nítorí pé kò sí Jésù fúnra rẹ̀ gan kò jìyà lásán ó jìyà nítorí pé kí ọmọ aráyé kó lè wá sínú ìgbàlá ọlọ́run ni so gbogbo ikú tí jésù ń kú ní lórí àgbélébùú torí nǹkan kan ló ṣe ń ṣe gẹ́gẹ́ náà àwa náà tó yẹ pé à ń jìyà nítorí ìgbàgbọ́ wa ó ní nǹkan kan ó ní ògo kan tí ọlọ́run ti pèsè fún wa ní kíákíá màá fẹ́ ká wo ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ orí kẹjọ let me just read verse seventeen ó ní bí àwa sì jẹ́ ọmọ ǹjẹ́ ajogún ni àwa ajogún ọlọ́run àti ajùmọ̀jogún pẹ̀lú kristi bí ó bá ṣe pé àwa bá jìyà kí a sì lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀ ó ní tó bá ṣe pé àwa jìyà ìyẹn ni a fi jẹ́ olùbágbé pẹ̀lú ọlọ́run ó dẹ̀ sọ nípa ògo tó jẹ́ pé ó wà lẹ́yìn ìjìyà náà so bí a ṣe ń jìyà fún ọlọ́run a ní láti fi sí ojú wa pé èrè wà lẹ́yìn ìyà náà pé ògo wà ń bẹ nítorí ti bẹ́ẹ̀ ni a ṣe ń jẹ ìyà náà nítorí pé a lè jìyà lásán kò sí èèyàn tó jẹ́ pé ó máa sọ pé òun ní ṣùgbọ́n máa máa jìyà tó jẹ́ pé kò sí èrè tó wà lẹ́yìn so ó ṣe pàtàkì fún wa kí a mọ ìná tí ẹ bá dẹ̀ wo ìwé róòmù orí kìíní ẹsẹ̀ orí kẹjọ ẹsẹ̀ kejìdínlógún nítorí mo sì rò ó pé ìyà ìgbà ìsinsìnyí kò yẹ láti fi ṣe àkàwé ògo tí a ó fihàn nínú wa ìyà tá à ń jẹ nísìnyí fún ọlọ́run gbogbo nǹkan tá à ń faradà fún ọlọ́run ó ní kò ṣeé ṣe àkàwé ògo tí ọlọ́run tó máa yọ nínú ayé wa ní ìgbà ní ìgbà ìkẹyìn and pátápátá ó ní pé nǹkan kan tí ó tó jẹ́ ìkẹta ni pé láì jẹ́ pé a ní ìgbàgbọ́ nínú ọlọ́run a lè ní sùúrù ẹnikẹ́ni tó jẹ́ pé kò fi ọkàn tán ọlọ́run tó mọ̀ pé ọlọ́run ni olùṣẹ̀san àwọn tó ń sìn bó ti tọ́ àti bó ti yẹ irú ẹni bẹ́ẹ̀ kò ní ní sùúrù tuntun torí pé ó máa dàbí pé ó ń ṣe àdánù ni níwájú ọlọ́run ọ̀nà mẹ́ta tí a fi lè ṣe kí a kọ́ra wa ní sùúrù nípa ọlọ́run nìyẹn màá fẹ́ ká dìde dúró ní orí ẹsẹ̀ wa ní àárọ̀ yìí ká bá ọlọ́run sọ̀rọ̀ pé ọlọ́run mo tún ti wá mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀mí sùúrù olúwa wá fi fún mi tí bá dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní rìn nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ ní gbogbo ìgbà ọlọ́run jẹ́ kí sùúrù mi kó máa pọ̀ sí i.